tẹ̀síwájú nínú kíra àdìsí tí a máa ń bá ara wa àdìsí tí a ó máa kà láàárọ̀ yìí kátó lọ bẹ̀rẹ̀ àdìsí tí a kà láàárọ̀ yìí tó sọ wọn pa ìyá mi nínú òkà àtúkọ̀ ìyá mi ti

هل الصدقة أعظم أجرا قال أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتحمل الغنى ولا تهزل حتى إذا بلغت الحلقوم قلت الفلان كذا والفلان كذا فقر كان الفلان متفق عليه wọ́n sọ fún wa yìí pé arákùnrin kan já arákùnrin ìlà nàbí ìfọ̀nà wọn wà lọ́sẹ̀lẹ̀ arákùnrin kan wá fún àná ìdíjọ́ rẹ̀ bàbá arákùnrin náà wà sọ fún àná ìfẹ́ yá ọ̀sùn lọ wà ìrẹ́ òfin sí ọlọ́run á sì sọ̀rọ̀ àkọ́kọ́ káyàtọ̀ ẹ̀jọ̀ tí n bá tẹ̀ fẹ́ ṣe abẹ́rẹ́ nítorí jáde bẹ̀rẹ̀ ni pé àwọn àsìkò wo lèyàn lè wà ní àti ẹ̀dẹ̀ máa fi ti sàrà àti abẹ́rẹ́ tó yẹ kó tó bá ti sàrà náà kíkà yẹn ládàá bí ó pọ̀ náà lọ́dọ̀ lọ. Kọ́ọ̀lù àná ìní àná. kọjá tó pé ọ̀la náà ti àgbà náà ọ̀sàárẹ̀ ọ̀sùlọ. ṣẹ̀mí ìmọ̀ ìwọ náà sì ní bùkátà tó ti sàrà ní. abẹ́rẹ́ tí wọ́n lọ lè fi ra fìlà tó dà àbújẹ ọdẹ bíi pé ó ti wà yìí náà ti má fi dá bísínẹsì náà lẹ yóò lè jẹ ọmọ mú wọlé àbí nínú bísínẹsì náà tó bá tó ta àwọn náà ó lè tí ètò bísínẹsì máa yóò tó fẹ sí i. dákùsà ló sọ ànábi ní gbà yìí tó ń páyà àkókò ọmọ tó lò tó ń páyà fún òsì ọmọ pààrọ wọ́tá àkókò yìí náà wọn náà ti ti lérò pé wọn náà fún ọ jẹ ọlọ́rọ̀ láyé tí wọn náà jẹ kàdé olówó alẹ́ mi ni wọn náà fún mi ọ̀ wá lọ́ra ẹ̀rí rẹ̀ ọ̀ wá máa lọ́ra tó o ti ti sàrà yẹn àtà nítorá tó lọ́ra títí pé ìdá bá làdá tó lọ́ra ìgbà tó fẹ́ fẹ́ fẹ́ fẹ́ bọ́ tẹ̀lé tẹ̀lé tọ́lẹ́tọ́ ẹ̀rí tí o ti gbà láti gbà fún ànábì ní ìyẹn ṣùgbọ́n gbà tí wọ́n á lé tó wọ́n á bẹ̀rẹ̀ bọ́ kóòtà kọ́mọ wọn tó ní ìfúlá ìfẹ́lẹ̀ nínú pọ́pátì mi ẹ bá fún lágbájá lélẹ̀ wà lùfúlá ìfẹ́lẹ̀ ẹ bá fún lágbájá lélẹ̀ ànábì wọn kọ́ ìfúlá tí kò bá ti kú pẹ́rẹ́ wọn àní tó bá tó ya ẹ wọn kò bá wọn fún ẹ torí ní bàtà náà wọn kò bá ti kú wọn báyìí tó jùlọ nígbà tó bá tó nínú tí táwọn ó àjò àti wọn máa ń sábà wọn lọ ṣùgbọ́n àwọn àti máa fi ẹgbẹ́ tó lọ sára ẹ̀ láàfin nígbà ó pẹ̀lú ìpínlẹ̀ àwọn kalẹ̀ wọ́n kún torí wọn ó kún kalẹ̀ tẹ́wọ̀n àwọn àgbà ayé àwọn bí wọ́n ti lè mọ bá wà lọ́wọ́ tẹ́wọ̀n ọkùnrin náà fún mi torí pé ní ìdílásí àwọn bá ọkùnrin yàtọ̀ fún mi tẹ́wọ̀n fi méjì lọ́wọ́ àti ẹ̀yà bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo ilé náà làwọn ó kún kalẹ̀ tí ò ní dàgbọ́ ti tó kàtẹ́ ní ìwádìí wọn yẹn náà wọ́n yà dájú ìpadà bá àwọn àlòkù ni èdè wọn àti wọn abẹ́rẹ́ síbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wa lọ́wọ́ pọ̀lọpọ̀ wa ní ẹ̀ka pàtó nílẹ̀ Yorùbá tó kú bá kú èyí táwọn àbá tó ń lò lọ́wọ́ àwọn èèyàn náà ṣe òkú tó kú yìí o ṣe ní sàárà náà lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀ fi dáná tẹ́ẹ̀ fi wà wọ̀nyẹn lọ fún ẹgbẹ́ ìjọba ni ẹjẹ́ àkókò ẹ̀ẹ́dẹ́gbọ́n àwọn abẹ́rẹ́ yóò fẹ́ ilé ìlà àbá àtàkùn náà bá ti wọlé owó ìdáde kọ́dà àti ẹ̀gbẹ́ náà àbá àtúndì àwọn aláàmú bí ènìyàn bá lè fún un báwo bí ènìyàn tó ń lọ bẹ́ẹ̀ sùn abẹ́rẹ́ bàtà náà bá ànábì ànábì sọ̀rọ̀ nípa èyí tí ládàá rẹ̀ pọ̀ àkọ́kọ́ ni ká máa mùsùlùmí tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan bàbá kó o sì kú dòdò. bákan náà nígbà tá a ti máa ń sàlàyé àdébìtì ká máa àsìkò àti ìyàwó náwó lórí ọ̀nà lọ. kéèké pé ìgbà tára wá ń bí ọ́ lọ́sẹ̀ tó wá ń bí ẹ̀rọ ọ̀nà ọ̀sọ̀rọ̀ gbàtọ́ ọ̀sọ̀rọ̀ wá ń bí àtìkọ̀ kù sí ọ náà ìgbà yẹn ti hàn là láti lọ́gà yìí tó ń tẹ̀lé pé ara tó ń ní ọ́ lórí ọ̀ níbi kọ́ ọ̀hún bá wọn rẹ̀. bákan náà nígbà yẹn bẹ̀rẹ̀ yìí kéde tó bá ń tó wà wúlò mọ́ ẹlòmíì jọba ti bàrà bá mi yẹn nǹkan tí ò ní ìdìmọ́ tó ti gbó tóun kan ò lè lò ó jáde má òun ló bàrà bá mi yẹn. owó òsì lẹ́gbẹ́ bí tí òjá lóòótọ́ èdè kò ní sọ aládàá náà wò àmọ́ láńdà rẹ̀ ò lè kó láńdà ilé ìtúwọ̀ ọ̀gbìn náà ní ìbẹ̀rù ìtẹ̀yẹ tọ́wá ò ní ìsìtà lára bá fẹ́ lè fẹ́ lọ́wọ́ náà bá wọ báyìí ó dà lára tó ń pọ̀ tó kí mi tọ́pọ̀ gbogbo gbogbo gàtí kódà ó ti lórí ẹlòmí ẹlòmí ní mọ́tò lọ́pọ̀ ó ti nàkúyà ń jẹ ẹlòmí. kì í wá sí tó ń gbàgbọ́ wá sí gbó gbóná tí wọ́n máa tọ́ ẹgbẹ́ fún ọ́n òun kó ní ìjẹ́ lára rẹ̀ láti kó òun yẹn rárá àmọ́ ìdílé láti dé ìwọ̀n. ṣùgbọ́n pàmí ni wọ́n lè fi lára díẹ̀ nígbà tó wọ́n ti fi ìpè náà èèyàn náà máa tètè wọn bá dùn náà ẹ ọkà lára tòun náà ọjọ́ ìlú lára tòun náà ìlú ìta ní ìlú dáadáa rẹ pọ̀ nù. kéésì oúnjẹ tí wọn ò lè jẹ máa ń oúnjẹ tí wọn náà máa jẹ lóẹ náà ọlọ́ba ti dáadáa fún orílẹ̀ ìgbàlódé àti gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ẹ̀ kọ́lọ̀ wọn bá wọn fún kéde nàìjíríà náà ṣe àwọn táà ń bẹ nínú ẹ̀ náà kọ́lọ̀ fún wa ṣe tó jẹ́ bàbá eléyìí ẹnu ìrìn àjò kan lápẹ́ lọ́wọ́ nípa àkùnrin àárín báwọn tún ṣe. àwọn àyíká bẹ́ẹ̀ lóòótọ́ ìrìnsẹ̀ ńlá lẹ́gbẹ̀ẹ́ àtọ̀ àrùn kọ̀ọ̀kan bẹ̀. àwọn olówó kan kàn lọ bẹ̀ wọ́n kàn sanwó kalẹ̀ síbẹ̀. tọ́wọ́ wa ti mú ìyá mi kéde kó jẹ́ ike ẹ̀dá ìyá ń jẹ wọ́n sábà wọ́n láì sábà ń jẹ kọ́ra wọ́n chicken ó rò pé náà náà ké pé náà ké fún oúnjẹ fún ọ lóde fún wọn tẹ wá sí lóde yẹn ọba tiẹ ọba náà kú bóun ti jẹ lóde jẹ ọba jẹ ọba náà kú bọ ọba pa títí ohun lè gbà kó bẹ́ẹ̀ tí ó tẹ́lẹ̀ lábẹ́ òde yẹn ìwọ́n wà lọ́wọ́ láti ọba bá káàkiri gbàtọ́ wà lè gbàtọ́ wà jẹ́ ọba lè rìn wọn náà ọkà dájú ìfẹ́ tí ó di ẹ akálàbẹ̀rẹ̀ mọ́ta ní ìdílé náà lẹ́nu. sẹ́ni tí ó rà lọ́wọ́ rẹ̀ àbẹ̀rẹ̀ káfí ọ̀rọ̀ àbẹ̀ tí ó rà lọ́wọ́ rẹ̀ tó ká lóko náà lọ́wọ́ rẹ̀ tó ti rà yẹn àwọn kan wà lọ́wọ́ kó rẹ̀ síbẹ̀ ní irú oúnjẹ táwọn ọ̀rọ̀ rẹ̀ kí la bẹ́ẹ̀ ló ṣe lé ìwé pé àná ti ká máa irú àwọn ọ̀pọ̀ tá a fẹ́ sàrà ìwádìí tó gbà bẹ́ẹ̀ wá fẹ́ gbọ́ ìkànnì kìláàsì ti ṣe é ṣe pé tẹ̀síwá bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wọ́n pé ànágbèsè àwọn àti ìṣe ìwà yìí pé ètùkọ̀ àti ìlànà ìfúnjọ́ wọn á ní oṣù tó má tẹ̀lé tó wọn á gbé tẹ̀lé àti ìṣe a